هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba wa alhamdulillahi ọba tí ó tún ṣọ́ wa pàdé lónìí lórí ètò wa ìpè òdodo ilé tí a fi ń ṣàlàyé fún wa nípa àwọn kò ṣe máa mọ̀ fáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn láyé kò tó rí pé àǹfààní ta ní yìí tán torípọ̀ kò sọgbọ́n tí a fẹ́ tá láyé táǹfààní yìí ò ní tán jẹ́ kan àǹfààní wo ni àǹfààní tí mò ń sọ ọ̀nà ni àǹfàní pé ẹ̀mí bẹ lára wa ìgbà tó bá yá tàbá náà sàdìgbà tọ́lọ̀ ní kíkó wa wà lódì oníkàlùkù á lo àǹfàní yẹn tán parí náà nìyẹn ṣùgbọ́n kó tó lè pàǹfàní yìí tán àfikà bára wa sọ̀rọ̀ káwa ti ti ìṣàlàyé eléyìí tí àwọn àgbàlagbà ní wítèmídè ní áwítì ẹ̀kú tó lọ ká ṣàlàyé òfin wa wa wa kama kan ya sa-kama wayo fo-o. kama wáyé òfò kama padà wá lọ pàdé ìyà lọ́dọ̀ ọlọ́run níjọ̀gbọ́dà kẹyàmà kọ́dà kíyàn tí ẹ ti padà sí àtinú ti je sí jẹ̀yà lọ ilé ìlú fàtó jẹ́ sí pé àfikà bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run bó ṣe yẹ kó rí ìṣẹ̀mí wa bó ṣe kan akira lónìí lẹ́yìn rẹ̀ bákan náà ń bẹ ọlọ́run àlékún yẹnu rẹ̀ kó wá sí fún àwọn sàhábà àwọn ń bẹ ọlọ́run àwa náà ta kù láyé lónìí ọlọ́run járí dáadáa ṣe kábàlẹ̀ gúnlẹ̀ dáadáa àtún kírawa káàbọ̀ lénìí a ń tẹ̀síwájú níbi tí abádánilẹ́kọ̀ọ́ wa yìí dé ní àná ẹni pé ń tà ń ṣàlẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ ni pé ó mà yanilẹ́nu púpọ̀ wípé àwọn èèyàn kan eré tí wọ́n jẹ́ mùsùlùmí nígbà kan rí ẹgbẹ́ mo ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n ti wá padà wá ń pìtàn pé nígbà kan lòun jẹ́ mùsùlùmí àwọn níbo ló wá wà ní ìsìn ibi tó wà kò bá ṣe sọ àwọn rí pé kí ló wá lè ṣe ìwọ tí wọ́n fi wá kúrò nínú ẹ̀sìn ọlá kí ló ń wá ká kí ló sọnù lọ́wọ́ rẹ̀ tó ń wá káàkiri àwọn sọ fún aláàna pé tẹmọ wọn láàrín kùránì ẹ̀rí pọ́lọ̀ wọn bá sọ mẹ́ pẹ̀rù bọ́mọ yẹwọ́ dùn lẹ̀dí mùsùlùmí tafádẹ̀ wo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ìyá rí pé bó ṣe rí káàkiri ayé nìyẹn pé lóòótọ́ ni àwọn kan bẹ sí ẹ́pẹ́ àwọn òṣèlú láàrùn níbẹ̀rẹ̀ ayé wọn wọ́n ti ẹ̀mọ́ rí wọn gbọ́n pa rẹ̀ ibi tí wọ́n bí wọn sí ni wọ́n kàn ń ṣe ìjọba ṣe dùn tó káwọn náà nírú opportunity yìí irú góòdì táwọn ní ìgbé dání tí wọn mọ iye rẹ̀ yìí ká nípa àwọn náà dẹ̀ láǹfààní káwọn wà ń bẹ̀ ni eléyàn ló wá wọn á yanilẹ́nu pé ẹni tó ní góòdì lọ́wọ́ tí ò mọ value rẹ̀ tó wọ́n jẹ́ pé ẹnìkan tó ń kàn wo góòdì lọ́wọ́ ẹni lòun wá mọ value góòdì yẹn ìyẹn ni èèmọ̀ tó ṣe wá lọ́dọ̀ wọn ọmọ ìyá wa kankan àtàwọ̀ ni wọ́n wọ̀n pọ̀ lẹ́oyè ẹ̀ e àwọn ọmọ ìyá wa kankan eléyìí tí wọ́n fò fẹ́ǹsì tí wọ́n tún gbàgbé kan lọ tí wọ́n náà wọ̀n ìsìláàmù mọ́ kí ni tó bí kan afẹ́kọ́kọ́ sẹ́lẹ̀ yẹn ṣẹ́rí gbàtà bá ti mọ kí ló bí àárẹ̀ kí ló bí ohun tó ń dani láàmú láàgó ara kí ni tó ń ṣe nìyẹn gan ló fi jẹ́ pé dókítà a medical doctor eléyìí tó bá jiná tó mọṣẹ́ rẹ̀ tó yé wọn kàn ní gbẹ́lá ààrẹ dédé ẹ̀kú kan máa sáré gun lábẹ́rẹ́ àbíkó wọn sáré ní ẹ̀fọ́ mi sí lára akọ́kọ́ sí ẹ̀wò wá ṣe test tó fún ma ní wàhálà wọn tètè pọ̀ jùlọ tútù yìí wọ́n ní kí lọ ṣe test eléyìí wọ́n ní kí ṣe test eléyìí àfi kí wọ́n diagnose tó ń ṣe ẹ̀ ìgbà tó bá tó rí doctor tí wọ́n lò tó kàn prescribe ògùn fún ẹ tó ń gun kò máa rẹ̀ tó ń dẹ̀ láàmúlára tó fẹ́ tọ́jú. asbábùn ṣìrọ́fì náà fi ọ̀rìndì níláàrí. láfi ní ẹjá tẹ̀ kọ́kọ́ wo gan-an kí ni tó bí báwọn èèyàn kan ṣe ń fi ìsìláàmù lẹ̀ lọ ṣe nǹkan míì pẹ̀lú bí ìsìláàmù ṣe jẹ́ tó dáa ń tó fánà náà fẹ́ máa láti ṣe ṣúbò lè máa alẹ́ yìn àbá wúwálẹ̀ ìjìdá ẹ̀dùn. ẹ má gbàgbé pa sọ́lá náà pé lára ń tó fa ni àlìjáhàlù àìmọ̀kan àti yanjú eléyẹn ẹ̀lọ tútà náà gbọ́ lẹ́ni tàwà tún tẹnu mọ́ta ń bábọ̀ ẹ̀rẹ̀ ṣúbò lè máa alẹ́ yìn àbá wúwálẹ̀ ìjìdá ẹ̀dùn. lẹ́nu tó tún máa ń fa ni kí èèyàn sọ pé báwọn bàbá wa ṣe ń ṣe yẹn náà ni ẹ̀bá bàbá ṣe ń ṣe ìyàn bàbá bá àwọn òkè wọn ká wọn kan mí kún kò sí tó kàn wọn ẹ̀sùn sáàmì kan tí ó lọ́kànjò ní lágbàjá lẹni tí wọ́n fẹ́ jáde dẹ̀ sọ pé kò mín ẹ̀nà ó ṣàfihàn kan mọ́mí náà dẹ̀ sọ pé ìdílé tó ti fi àwọn náà ìdílé kíní kan ni torí ẹ̀ ìròrí àwọn àgbàlagbà kan ó máa ń sáábà bí confusion fọ́pọ̀lọpọ̀ ọmọ àwọn ajẹ́kọ̀ọ́ náà wá rò pé bá bàbá ẹṣẹ́ ń ṣe yẹn lónà. Àìdá kílẹ̀ lẹ́hún mú tẹ́bìrì máa ń zàlẹ̀ Ọlọ́run bá ní tẹ bá ń sọ fún àwọn ènìyàn wípé ittabi'u ma anzala Allah. Ẹ tẹ̀lé ojú pọ̀nà bí tọ́lọ́run bá sọ kalẹ̀ Al-Qur'ani ní kẹlú. Ọlù. Ìsọ́wọ́n máa ma alfayna alayhi aba'ana. Wọ́n ní bá bàbá àwọn ṣe ń ṣe dé tí lọ ṣe yẹn náà. Máa ìfẹ́ iná àìlẹ́yìn àbà àná. A ní gbogbo ọdún ni ìyá àwọn máa ń ṣe ń gba ayé wọn. Bẹ́ẹ̀lì náà tẹ̀mí. A discriminate. Mẹ́lá tẹ́lú rẹ̀. Láti ogbó ẹ̀ ló kó papọ̀. Mẹ́ alìfẹ́ iná àìlẹ́yìí àbà àná. Àwọn wá sọ́pẹ́ sí ìdámò òforogún. Ọlọ́run ọba wa tó ní kásùn kò fẹ́ káfí nǹkan mí ìkún. Ṣe ìsìláàmù tó bá fẹ́ ṣe dẹ́ṣà kákó yanjú tó bá fẹ́ dẹ́ṣòkó dúó lóṣòkó ṣùgbọ́n ṣàkàṣòkó mọ̀náfìkì alágàbàgbé. Ọ̀lọ́bá nílẹ̀ tẹ́bí ọmọ alifẹ́ iná àlẹ́yìn àbá àná. Ẹlẹ́yìn ló dẹ̀ máa ń sábà bí kéèyàn padà wá já sínú kòtò kò lẹ́sìn ọlọ́run mọ́. Àwàlẹ́ ó kẹ́ ẹ̀nà àbá tó máa padà ṣẹlẹ̀ ni pé a padà rí pé lèyí tó ń ṣe mọ́ra wọn yìí islam ti ẹ̀ ohun ò tún fàyè lẹ̀ pé kíyàn ṣe lè kíyàn ṣe tọ̀hún tẹ́kọ̀ọ́ kúkú máa ṣìyàn jàre eléyẹn bá ọ́fíìsì eré eléyẹn mú àwàdà lọ eléyẹn fàyè gbà wọn láti ṣe oríṣiríṣi tó ń fẹ́ ṣe lábápẹ́ islam rẹ̀ tì bó ṣe ń sábà ṣẹlẹ̀ rí o. àwàlẹ́ ó fẹ́ Ọlọ́run ní sẹ́ẹ̀mọ̀ pa àwọn bàbá yín tẹ̀ ń fọ́lò yẹn. Láyé ń kì í lónà ṣe àrùn. Sẹ́ẹ̀mọ̀ pé làákàyè wọn bó ṣe rí ńgbà náà ni wọ́n ṣe ń ṣe. Láyé ń kì í lónà ṣe àrùn. Wọ́n fi mọ̀ ṣe tó ráwò fẹ́ sọ, ah, ah, àgbọ̀dọ̀ má tún tọrọ ń sọ ò. láyé ìlú ìnà ṣe ìyá. wọ́n sábà fẹ́ túbí sí kàbílẹ̀wá sí àríkà fún ọlọ́run ọba sọ wípé wọn ní làákàyè. wọ̀lá yàjẹ́dú. pẹ̀lú bí a bá ti ń ṣe tó kọ̀ntradìtì ti bẹ nínú alukùránì kò ṣe làákàyè nìyẹn. tí a bá ti ń ṣe tó takun tá ànábì mú wá sallallahu alaihi wasallam làákàyè rẹ̀ ò jiná nìyẹn. wọ̀lá yàjẹ́dú. torí ẹ̀ tí a bá ti sọ pé ẹ̀dá pọ̀ tó rẹ̀ pẹ̀ra rẹ̀ ní mùsùlùmí lákàyé rẹ̀ òun lọ́lọ́wọ́n bá ń kọ́mẹ́ntì lórí rẹ̀. láyé ákìlú náà ṣe ìrìn àwọn ọmọ Aya ilé ìtaka ẹwà ní Suratul Baqara. Aya 170. Aya 170. Bákan náà ìmí ìtún bẹ ní Suratul Luqman káfílì yẹn kó ti àwọn ilé e-, yìí ń lẹ̀. Ìmí ìtún bẹ

Ẹwàwò tó wà náà Al-Qur'an ẹwàwò tí Ànábì sọ. àwọn èèyàn máa fún ilẹ́sì ní pé. Hasbuna ma wajadna alayhi aba'ana. Wọ́n ní a ti wà òkè, hasbuna, a náà wọ́n ti wà òkè. Hasbuna. Pẹ̀lú táwọn bá lọ́wọ́. Ma wajadna wọ́n máa fún ènìyàn o. Àwọn ẹlẹ́ọ̀kẹ́ àbá òhun láyé alámò ọ̀nà ìṣe àwọn wàlá yàmọ̀tádó. Náà, tó dáadì ló wà púfù wẹ́dì sí ń jọ yẹn mistake ńlá ni dáàdì ṣe àwọn ni wọ́n kó bá ìsìláàmù ìlà àwọ̀lẹ̀ ó kẹ́ẹ̀lẹ̀ àbá ọ̀hún tẹ́wọ̀n kún mọ́mí ni wọ́n fẹ́ ìpọ̀n yìí tí wọ́n ṣàlẹ̀ tí ó máa fẹ́ nìyẹn èmi láìkẹ́ èmi wọ́lúwà bí o kò dẹ̀ ń sílẹ̀ òkun àwọ̀lẹ̀ ó kẹ́ẹ̀lẹ̀ àbá ọ̀hún lọ́wọ́ bí kó bá iná kó bá àwọn tó tara sí ìyáàlẹ̀ mú ní ṣe lára pọ́blẹ̀mù tọ́pọ̀lọpọ̀ àwọn òbí náà ṣe rèé ẹjọ́ ń bẹ lọ́rùn tó bí mí náà máa dáa ọ̀rẹ́ ọ̀kẹ́lẹ̀ máa sọ lọ́wọ́jú ọlọ́run kí ya'qiluna shay'an wa la yahtadun àwọn kan nínú àwọn tó jẹ́ ìpèníjà ńláńlá ilé tó kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ó ṣẹlẹ̀ sáwọn kan lánàá àwọn ọmọ míì náà tún ti ń fèsì àwọn ìpèníjà báyìí náà lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí wípé àwọn òbí wọn àwọn ní òkúta ìdìgbòlù. lẹ́yìn tàbí náà kàdà àjá ti fàáwọn. ní tí ń tàn pè lẹ́sìn ni pé báwo ni bàbá yìí ni bàbá ni ṣe ń ṣe o.

Àlìkàrọ máa ń fa kọdí náà bí lèmúdá àríwàdá mi lánàdó yí ń fi lànà lè. Abẹ́rẹ́ nìkan tó mẹ́sí ṣe tánà bí láyé ni. Àlìkàrọ máa ń fa kọdí náà bí lèmúdá. Gbogbo àwọn tí wọ́n ti rí kọjá lọ láwọn bàbá wa láwọn ìyá wa gbogbo táwọn wọ̀nyí ìbá fẹ́ ṣe lẹ́sìn ẹ jẹ́ kó àkọ́dínlẹ̀ kó jẹ́ tó máa ṣe rẹ́gí tó máa ṣe pẹ̀kín pẹ̀kín pẹ̀lú ìtí ọlọ́run wa subhanahu wa ta'ala tó ní kí ànábì wa júwe rẹ̀ fún wa a lè mọ́ ṣe èèyàn kí ń mọ̀ṣọ́ tó yá ọ̀ṣọ́ àbèrè kó wá lóun fẹ́ mọ̀ṣọ́ tó yá ọ̀ṣọ́ lọ torí ìdí èyí ẹ jẹ́ ká kí ìsára ọ̀ ó jẹ́ ọ̀kan gbòógì lára tó ti kó pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn ọmọ tó dẹ̀ pàwọn òbí ni okùnfà tí wọ́n tẹ́ fi sọnù àwọn òbí àwọn nìṣòro ńláńlá tẹ́ fi tẹ̀sẹ̀ mm-hmm. gbé ẹ padà ẹ padà ẹ̀yìn ẹ̀ máa mọ̀ ẹ́skíùsì yẹn wá iṣẹ́ ń dọ́kùnrin ara yín báyìí nìsín òbí mi lára àkóbá tó ṣe fọ́mọ rẹ̀ ni pé ẹni wà lọ gbọ́dọ̀ àbúrò mi ọ̀nà àbúrò rẹ̀ tó ọmọdé lọ gbé báyìí nìsín àbúrò bá ṣe Islam mú tí yẹn ṣe ló bá ní kọ́mọ máa ṣe ń tó ń ṣe ni o ló bá ní kọ́mọ ṣáà máa ṣe ó lè lọ́dọ̀ ọ̀dẹ̀ gbọ́n nǹkan ẹlẹ́mí lè sọ pọ́dọ̀ grandma nǹkan tó bá fẹ́ kọ́mọ rẹ̀ kódà kó lọ lo ọdídé jẹ́ kan just only twenty four hours àfi kó o má ní tọ́nbó lọmọ yìí lọ síbi tó máa lékún lẹ́sìn tínú rẹ̀ tó máa mójútó ìjọsìn lọ́hùn tí ò ní ẹ̀sùn tuntun tí ò dá tó bá ti jẹ́ bẹ́ẹ̀ o lè yọ̀ǹda rẹ̀ tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀ ah tó bá yọ̀ǹda ọmọ yẹn tó bá kó fáírọ̀sì ọjọ́ kan ó lè má dìlítì lórí ẹ̀ fún ogójì ọdún àkàwé náà lélẹ̀ ìjẹ́ òfin mi àti ìgbótẹ̀jẹ́ fún bí mi alátẹnujẹ ni ahun ni alátojúràn ni bí kó ṣàjá sí pé kó máa lọ jẹ̀fà kiri jọ̀fẹ́ kiri ọlọ́dé ń dé ó ti wábi tó fẹ́ kọ́mọdà sí ó bímọ kò ráyè fún

nítàmà sí títànù ọ̀làmá ìlúmọ̀sẹ̀dẹ̀rin fílìmù ìjámàrí. Àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn aládàádálẹ̀, àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn ẹ̀hànà àfà, àtùn wọ́n láàfà, àtùn wọ́n ní máàmù, ṣùgbọ́n hànà ni wọ́n. Hmm. Wọ́n ṣàkóbá tó pọ̀ gan fún àwọn èèyàn. Wọ́n ajẹ́ntà fẹ́ sọ yìí ṣímọ̀ ẹ lórí àbíkó ṣiṣẹ́ títí padà kó paun tó wà lọ́wọ́ ẹ̀tẹ̀kó títí bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn tó ti sọnù tó jẹ́ pé wọ́n ló kùnfà bí wọ́n ṣe nù wà gbọ́ àwọn ọ̀nà tó fi jẹ́ pé ó jẹ́ okùnfà ó jẹ́ sábà bí ìsọnù yìí ti jáwọ́ ṣùgbọ́n àkọ́kọ́ pé ò ṣe máa ṣùgbọ́n gbà tó fi ń ṣe ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ó ti tara ẹnu ìṣe ní ẹkírù ẹbọ síta ní ìsìn kó ma wá parọ́ fára ara ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn táwọn fojú àfáàwò táwọn fojú ìmáàmù wò àwọn ọlọ́jọ́ kò ń fà fún àwọn èèyàn kan tí wọ́n fi sọnù lánàá wa bọ́lọ̀ wọn bá wa ṣe tú àṣírí wọn àti bá náà sallallahu يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسول بين سوره الاعذاب سوره الاعذاب ايه 66 sixty dé sixty eight. ìyàwó máa tó kọ́ lábọ́ ojú ọ̀hún mú sí náà. ọlọ́run ní tó bá díjọ́ gbẹ́dà kíámà òun á dájú àwọn èèyàn kankan náà òun á kì wọ́n wọnú ilé. ọkùnrin rèé lè tẹ̀nà. wọ́n bá gbogbo táwọn akáwálé rí. يا ليتنا وليجي يا ليتنا سبتا ولوري أطعنا الله وأطعنا الرسول أطعنا الله وأطعنا الرسول Àwọn abẹ̀rẹ̀ sí kábàámọ̀, ṣùgbọ́n bámọ̀ tí wọ́n ká ń gbà yẹ ò lè wúlò. Wà kọlu rọ̀bẹ̀ná. Wọ́n ní olóhun ọba wà rọ̀bẹ̀ná. Àwọn tó dáwà táyé. Iná àpọ̀nà sáádátànà. Ọ̀nà ní ó tàbí sọ ọlọ́run jọ pàmí ti wa. Iná àpọ̀nà sáádátànà. Aláwọ̀ ọ̀rẹ́ jí àbá ilé ni, ṣùgbọ́n àwọn táwọn tẹ̀lé láìlà àwọn adarí àwọn. Wọ́n kú bá ni wọ́n ní àwa gbọ́wọ́. Wọ́n àná. Àwọn ni wọ́n bu ẹbú fún wa. Sáádátànà wá kú àná. Òṣàbù wa ṣéèkù wa ìmáàmù wa àfáà wa. Sáá Sádẹ́tẹ̀ná wàkúbàrọ́ ẹ̀nà. Àwọn ọ̀nà máa fọ àlìjọ̀nú. Sádẹ́tẹ̀ná wàkúbàrọ́ ẹ̀nà. Àwọn ọ̀nà máa jẹ́ ológbò Iná àbáàna sọ́dàkà wà tó bá wọ àná. Wọ́n láwọn olórí àwọn àwọn tẹ̀lé, àwọn adarí àwọn àwọn tẹ̀lé. Fa'adallu na sàbí. Àwọn náà sọ àwọn olùkúrò lójú ọ̀nà. Fa'adallu na sàbí. Àwọn náà ni tẹ́yàn bá fẹ́ láyá kọ̀ ìsọ́lọ́run náà wá ti àbí kíyàn jẹ èèyàn láyé àwọn náà sọ bẹ́ẹ̀ fáwọn àwọn ará bẹ̀rẹ̀ tí èèyàn torí ó ti wọ́ rè ṣé o máa tó fi rèé ológbò advance Ìwọ ni o, wà fà yìí ni o. Ọ̀bẹ̀lẹ̀ iná àtọ́ àná sàádẹ́tẹ̀ náà wà kúbàwọ́ àná àfà àbẹ̀lò nẹ̀sẹ̀bí. Ìwọ ni wọ́n ló pàtàkì ògùn lójú ọmọ, ó pàtàkì àlùkùránì lójú ẹ̀ Wọ́n ló ń kí láyà ọ̀dọ́ ìlú rẹ̀ sẹ̀bí. Wọ́n ló jókòó ń fà tọ́mọ̀ ilé ti sọnù tí ò ti fẹ́ sí ọlọ́run. Ọ̀dọ́lú na sẹ̀bí. Ìwọ́n ló jẹ́kọ́mọ̀ yìí sọnù tí ò fi mọ̀ pé ìsìláàmù lẹ̀sìn. Wọ́n tó fi rò pé tí àwọ̀ ayé ṣàlàyé gbọ́ tó bá tó sí ni ọwọ́ àti. Ọ̀bàná láti náà yàrá ẹlẹ́ tí wọ́n ti wá di ẹgbẹ̀jí kalẹ̀ sáyé lónìí tí wọ́n gbájúmálù kùránì ẹ ma wá fapá jánú ẹ̀yìn orí ń tẹ́ẹ̀tì sàn ó dáa wọ́n ma mọ́ ọmọ ó ń pọ́ ọmọ kí ó náà ń dòdó kújò ń gùnkùnkùn pààyàn yẹn tí ó kí wọ́n tẹ̀ ní wọ́n mú èèyàn kan kí wọ́n wọ́n èèyàn kan wọ́n jalè èèyàn kan wọ́n hùwà bàjẹ́ tọ́lọ́n tẹ́ ní rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tó bá ń ṣiṣẹ́ fún wọn ah, ah, a ní ẹpa gbogbo kí ní èsì kẹgbẹ̀rẹ̀ ọlọ́run tọ́rọ bá dúró dédé gbogbo àwọn táàrí àdúró dédé tí gbogbo àfọ́ àbá pàwà bàjẹ́ tì ìtò dájú ọlọ́run bọ̀ nígbàrún rẹ̀ o. Rabbana atihim du'ifayni minal azabi wal'anhum la'nan kabira. Ṣé ọba wa ní ṣòro tó kàkún, wìtọ́, àǹfààní kan ló tún dé ilé náà tún wà náà tá máa jẹ lára rẹ̀ gànà mọ̀kọ́ tún dé la ilaha illallah. Owó náà tẹwà rí ilé tẹ́ ń kọ́ mọ́tò tẹ́ ń rà, property tẹ́ ń kójọ, àwọn tán kójọ jù ń lọ lánàá ńgbọ́nàkó kìíní náà gbà wàláhì wọn rí kó kan inú títí títí ni wọn kò ilé tó ń kọ́ mọ́ kí wọ́n lẹ́gbẹ̀yìn wọn náà lónìí wàláhì wọn símọ́ náà ló wọn àìsí náà ló kó wà إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم الله أكبر ربنا هؤلاء يضلونا فأتيهم عذابا ضعفا من النار قال لكل ولا ولكن لا تعلمون àwọn tí wọ́n bá tọ́rọ̀ wọn bá padà já sí tí wọ́n rí ìsìdámù ṣe tí wọ́n fi lọ tó dẹ̀ ilẹ̀ jókùn fàbí wọ́n ṣe sọnù kọ́lẹ́tà tó bá

ṣéhù yìí ìmáàmù yìí ló kópa àwọn láyé ogun nira yìí ọgbọ́n nira yìí kọ́ọ̀lá lọ́rìnlá lókò lẹ́ àwọn olóògbà máa lọ́wọ́ pàdé yàn káàkiri wọ́lẹ̀ kìílá àwọn ìlẹ̀mọ́ hmm. tọ́lọ̀pàá bá mú àwọn àbí àwọn kíní mú àwọn àwọn náà máa tọ́wọ́ kó fọkàn balẹ̀ àdákẹ́sì yẹn rú títí tí èèyàn bá fẹ́ ṣọ́ra àṣàfi àgbélọ́ ah, kílẹ̀ ń gbà ń bẹ̀ gbogbo tẹ̀ máa ń ṣe náà màrí. an Abi Darda'i Ẹgbọ́n tí àgbúgbà rẹ̀ dáyìí sọ. Anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala. Inna akhwafa ma akhafu ala ummati al-a'immati al-mudillun. Ah, Àbúdà rẹ̀ dáyìí ní ànábì sọ pé àwọn tí mo fi ń páyà

وغير تكي يأمر الناس بالتقى Ọmọ ṣe wá sí tó ní ẹ̀pá yọ ọlọ́run. Bẹ́ẹ̀rù tẹ̀kì yìí. Òun náà tó máa kìdá ní oun ṣe wá sí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀rù tẹ̀kì yìí. Òun náà dúró lórí nígbà rẹ̀ náà ṣe wá sí. Bẹ́ẹ̀rù tẹ̀kì yìí. Òun náà wà kí ń bá wa gbádá wa tó wé láwà nígbà rẹ̀ pàápàá. Bẹ́ẹ̀rù tẹ̀kì yìí. Ọmọ kí ó náà ń já lọ́sì

Yàmùrú náà sàbí ìtòkọ́. Ẹjọ́ oríṣiríṣi. Yàmùrú náà sàbí ìtòkọ́. Àjẹ́dà kó mọ́ lọ. Abẹ́ wọlé àfà, àwọn abá kìíní kan tó so kọ́. Ilé wa ń kán tó. Inna lillahi. Wàdí irú tẹ̀ kì í jẹ́. Àwọn aríbì kan tó fọ́. Yàmùrú náà sàbí ìtòkọ́. Kí lè fẹ́ ṣe kí lè fẹ́ sọ fáwọn èèyàn? Tọ̀bí bọ̀ ẹ́. Ìfẹ́ ju yóò dáwé náà sàwà fọwọ́ sàkíyèmù. Òṣùpá àwọn tó wájò wá sọ́dọ̀ ẹ̀ yìí. Báàbá ti rí ń tán fẹ́ wọ́n tún lọ bò ní ọdún ìdáàmù fi bọ́mọ́ ọlọ́wọ́. Ẹlòmí kẹrẹrẹ, ń tọ́rọ ẹlòmí bá dẹ̀ túnwà lọ́wẹ́ tó fi jẹ́ ẹ̀tù dà tọ̀bí bọ́ lòun bá débì kan láwọn ẹbá sọ pé òkè ó ti wá sọ́dì gbogbo tó ń ṣe ó ti rò kéé nǹkan tí lè kàn ní ìdòjú bí i hundred thousand naira lọ kókàn máa fi wá nǹkan tà nọba rí ìsìwó nọba kówó fún ṣé kò ní gbà pé bẹ́ẹ̀ lọ́nà gbogbo ń tẹ́ ṣe nìyẹn ọyàn àfà. tọ̀bí bó yóò dá wíńdà náà ṣá wọ́n ṣe wá ṣe kí ni mọ́. ọ̀rọ̀ yín àfi sọ o. tọ̀bí bó yóò dá wíńdà náà ṣá wọ́n ṣe kí ni mọ́. táwọn àtìyàn bá kíra láyé ó dá o ju ká máa kíra láyé tàbá padà pàdé lọ́rùn ẹ̀ kí wàwà náà kí ẹwà máa kí wá sáà ẹṣẹ́ ọjọ́ ẹ̀yìnlẹ̀ làmí ìdáwí náà sáà àbá ó dà gẹ́gẹ́ bí dókítà tí tó lòun ṣe òtàn fáwọn wọ́n ló wá ṣe bí mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò gbádùn aláàrẹ̀ wọ́n máa rí ìdùn lórí ìdí èyí ilé náà dájí máa dé dúró lónìí àwọn tí wọ́n tó jókòó fà tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ àyàwó mùsùlùmí kan fi fi ìsìláàmù lẹ̀ ipa táwọn àfáà kan kó ní ẹ̀ òkèrè o gbogbo ẹ̀yàn àfáà rú báyìí ìwọ náà mọ̀ balil insanu ala nafsihi basira ọ̀rẹ́kàlùkù náà mọ̀ tó ń dán lára o kíkó wá lọ túbá kíkó wá lọ ṣàtúnṣe eléyàn ọ̀dẹ̀ kí ń ṣe skills fẹ́ tá ń sọ yìí ẹ̀yìn tí ń gbọ́ báyìí ń sẹ ẹ̀yẹn padà ẹ̀ padà ẹ fi kó má jẹ́ kí a jẹ́ okùnfà burú fún àwọn èèyàn kó lò wá ní sábàbí dáadáa fún àwọn èèyàn akúrò máa tasma'un subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh wa ma kana lil mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.